نفتش في هذه الخطبة الموضوع في أسباب الجنة أسباب الجنة الجنة غاية المؤمن يعيش من أجلها ويعمل ويسعى وراء تحقيقها والجنة رضوان الله سبحانه وتعالى الأكبر والجنة ما وعده الله الله سبحانه وتعالى للمؤمنين بإيمانهم ولعملهم الصالح ولا يخيب في فكر المؤمن طرفة عين التفكر في أحوال الجنة وما يدخله إلى الجنة أفضل سوى kí ọlọ́run bá fún fi wá ṣe kún gẹ́ dáadáa kó ṣe àlékún ìkẹ́ àti àánú rẹ̀ lé wa lórí. gẹ́gẹ́ bí kútùbà wa eléyìí afẹ́fẹ́ rẹ̀ ní èdè láàrin èdè sí ọ̀sẹ̀ mẹ́rin sí àsìkò yìí nínú tí a fẹ́ wò òun náà ni àtìmáàlú ìjàdá kí ni àwọn ohun tó jẹ́ gẹ́gẹ́ bí price tààdó láti san tí a bá tó wọ àlùjọ náà kí ni owó ọ̀yà tí a ní láti san tí a bá fẹ́ wọ àlùjọ náà àlùjọ náà tó àlùjọ náà tí a rí yẹn rọ́ọ̀yà tó mú mi èròǹgbà mú mi ní lórí ilé ayé òun náà ni ayé yóò dàkílà òun wọ́n hùwì jàǹdà báwo lọ́lọ́wọ́ bá ti fẹ́ fi wọ̀ sí àlùjọ wàlúmọ́mìnú yẹ̀rífù ní ájìlìhà gbogbo òṣèlú mùmìnì onígbàgbọ́ òdodo ó ń ṣẹ̀mí ni ó mọ̀ wípé mọ́tòhù hónà júzò ó bẹ̀rẹ̀ ṣíláṣẹ́ ìmàbẹ́lẹ̀ ayé tó wà yìí ó mọ̀ pé ìrìn àjò kan ni apá kan ni nínú àwọn ìrìn àjò tó ń fẹ́ rìn ìrìn àjò ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣáájú ká tó délé ayé ìrìn àjò wa nígbà tá a bẹ ilé ayé ìrìn àjò wa nígbà bá fi ayé sílẹ̀ هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ọlọ́run ní àsìkò kan ti kọjá lórí ọ̀dọ̀ ìdí èèyàn rí àwọn ìgbà ni làbíyàkùn iṣẹ́ àgbàdúrọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn jábọ̀ kankan ní àsìkò táǹtọ̀ yìí kò ń ṣe nǹkan lè pè lórúkọ lè jábọ̀ ọlọ́wọ́n bá ní إنا خلقناه من نطفة أمشاج إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا ọlọ́run la dọ́bẹ̀ léèyàn látara àtọ̀ tí ń jáde lára ọkùnrin ọlọ́run ní nabtẹ̀lì àwa ń dọ́bẹ̀ léèyàn o faja'alnahu sami'an àtọ́jú ezi ya ma fi gbọ́ ojú ya ma fi rí iná àrẹ ìdáàbò tẹ̀lé ìlà a ti ṣe àlàyé fún o tó ń jẹ ojú ọ̀nà ìmà ṣàkírọ̀ wà ìmà kàkúrọ̀ ọ̀nà méjì ni nínú kọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn kó lo etí tá fún kó lo ojú tẹ̀lé ojú ọ̀nà kó tàkàrẹ̀ máa wà ìmà kàkúrọ̀ àbí kó jálá bí àwọn ẹ̀ka ara tó yẹ kó fi wòye kó wá fọ́jú látàrẹ̀ kó má tẹ̀lé tọ́lọ́wọ́ bá kó yà láìmórí tọ́lọ́wọ́ bá lè kí ọlá ẹ tó bá wá jẹ́ onígbàgbọ́ òdodo ìgbésí ayé ẹ̀ pátápátá tó ń ṣe a máa ronú nípa mọ́nà bá àdàlùmọ́ nígbà tá a bá fi ilé ayé sílẹ̀ ìdàdí ìnáwó tí wọ́n ti wá sínú sàárè ta ló àsìkò ta fẹ́ lò bẹ́ẹ̀ ta wá kúrò lò sáré àìsàn ìmọ̀síìr ìbò là ń lọ. èyí tó jẹ́ mómì gbogbo gbàlá máa ṣe ronú nípa pé ìbò là ń lọ tóró mọ̀ wípé ilé ayé ta wà yìí ilé ayé fúngbà díẹ̀ ni wà mẹ́lẹ̀ hayatu dúnìyà ilé amẹ́ta ìrùwúrò ọlọ́run ìgbádùn ilé ayé ìgbádùn ẹ̀sán jẹ́ àsìkò tá a lò ilé ayé àsìkò tó kéré ni tí a bá wo ìtàn a rí sí àwọn èèyàn kan nínú àwọn tá à ń gbọ́tàn wọn táwa náà bá fẹ́ bù kéré pé ẹni ìwá sílé ayé ó kéré jù a sì lòye ọdún báyìí ànábì wa Ìsá àlẹ́ ìsàlà tó wá sílé ayé a pé kò dín ní two thousand years ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tóun náà wá sílé ayé ohun tó ń súnmọ́ one thousand five hundred years ni àwọn ẹni táwa ń sọ yìí gbogbo wọn pátápátá wọ́n wà lóṣàárẹ̀ wọn àwọn ànábì ọlọ́run àwọn ẹni rẹ tó ti lọ àtàwọn ẹni ibi gbogbo wọn wà ló sàárè tàbá wà wọlé ayé tí wọ́n bá sọ pé bí èèyàn kan kù lásìkò táwà yìí wọ́n ní oúnjẹ ní one years 135 years nínú 1000, thousand mọ̀sáfà tó bá ìgbà àrígbé distance tó yàtọ̀ síra wọn tó jìnà ni ó túmọ̀ sí pé kò sí bá ṣe lè pẹ́ ní ayé tó àpẹ́ nínú sàárè jù bẹ́ẹ̀ lọ ẹni tó wá dé onígbàgbọ́ òdodo a máa ronú gbogbo gbà nípa wípé tí bá kú olè ayé ibo ni mò ń lọ ẹ rí àlùjọ́tọ̀ tá ń sọ yìí rìdíwánù lọ́ọ̀rì àkùbà tí wọ́n bá sọ kọ́nà ń yọdún síyàn ìyọnu ọlọ́run bá tó ga jùlọ òun náà ni àlùjánà kọ́nà kó ti wá ní ọmọ àlùjánà àlùjánà tá ń sọ yìí òun náà ni tí ọlọ́run bá pa lẹ́sẹ̀ fún àwọn tí wọ́n bá tẹ̀lé àwọn tó gbọ́rọ̀ sí lẹ́nu ní ìmánìyì látara ìmánì kan ní sí ọlọ́run wà ní àmọ́ níbi mùsọ̀ọ̀lẹ̀ àti látara ṣe olóore tí wọ́n ń ṣe ọlọ́run bá ti pèsè àlùjànnà kalẹ̀ fún wọn wọ́n jannatu falahu wa najah la najaha ba'daha tí a bá ń sọ pé èèyàn ṣoríire ohun tó ń jóríire ayé àti tọ̀run òun náà ní kéèyàn wà àlùjànnà kò sí oríire kò sí ìyege lẹ́yìn àlùjànnà wa tí wọ́n bá sọ pé èèyàn ní fọkànbalẹ̀ àti àyàyọ́ balẹ̀ kò sí fàyàbalẹ̀ fọjọ́ náà lẹ́yìn ìfàyàbalẹ̀ títí àlùjànnà wa huwa sil'atullah wàhíyà sílẹ̀ àtúmọ̀ àlùjọ taari òun náà ni tí ọlọ́wọ́n bá ń tí wọ́n bá tọ́kọ́ nà bá ń tajà ọjà tó lọ́wọ́ bá ń ní náà wà sílẹ̀ àtúmọ̀ nìyà ẹ wàá rí ọjà tó lọ́wọ́ bá ń yìí ọjà tó wọ́n ni ọjà tó lórí ni wà sámúlù sàrọ̀ bá a ó tó rọrùn dé o kọ́nà ọba kó wẹ́sẹ̀ fi ń ṣe rọrùn fẹ́ni kọ̀ọ̀kan wa ya ibadallah èyí ẹrú fi ọlọ́wọ́ ọba alìjáde tó hàn níyà alìjọ́nà tá a rí ohun tó wọ́n ni àwọn tí wọ́n wọ́ bẹ̀ wọ́n pọ̀ tó lẹ́tọ̀ minal awwali wa ni kọ́nà wọ́n ní jẹ́nà tó bá fi hàn lídà ohun tó wá ń dí àlùjànnà á máa ṣẹ́kù fúngbà tó pẹ́ hàn lídà á sì máa bẹ̀ gbére fa aina al-masir ibo ní ibùdí ẹnì kọ̀ọ̀kan wa al-masir ba'da lẹ́yìn ìgbà tí a bá ti kú imma ila al-jannati àárá wọn kan wọn máa lọ lọ àlùjànnà wa imma ila an-nar àwọn kan sì máa lọ lọ fariqun fil jannati wa fariqun fis sa'ir ọlọ́run ẹ̀rí àwọn ìkọ̀ọ̀kan ní ọmọ ẹ̀dẹ́ yàn wọ́n máa bẹ́ nínú àlùjọ náà àwọn ìkọ̀ọ̀kan wọ́n sì máa bẹ nínú náà nígbà ń ṣe àlékún máa yẹ ẹ̀sẹ̀ kí ẹ̀ bá fẹ́ kó mójú ọ̀nà àlùjọ náà tọ́ hápò ẹ̀rí ayé òdodo ni wàṣà àti àdíyàtò láàrọ̀ láàrọ̀

ọlọ́run wà nígbà náà kọ́ fún àwọn kọ́ọ̀mù rọ́bìhì jàǹdàdàn àwọn tí wọ́n bá páyọ náà wọ́n á máa bẹ nínú àlùjànnà àlùjànnà méjì lọ́nà ọba máa ṣe fún wọn kọ́nà ọba kó mẹ́tẹ̀ fi ìwà sí kò jẹ dáadáa wà ní ayáwó ìdè ní jahannam àwọn ìkan nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ní kí wọ́n mú iná wá bá wọn yàwó ìdè yàtàdákàrù ìdánu ọlọ́run ọba àlékí ọlá ó ní lọ́jọ́ tá a ń sọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà máa rántí ànàdàbù fìkìrọ̀ ṣùgbọ́n ìrántí lọ́jọ́ tá à ń sọ yìí kò ní ṣe láǹfààní torí pé gbogbo bọ́ ṣe ṣe ìrántí fúnlé ayé kò ṣe láǹfààní àwọn ìkọ̀kọ́ nìyẹn ya ibadallah man yuridu al-jannata labudda min al-asbab gbogbo ẹ tó bá ń fi àlùjànnà ló wa kó lọ mọ̀ wípé sábàbí ó wà fún àlùjànnà wa hunaka asbab ukhra li dukhuli an-nar èèyàn kò sì ní wọn náà àyàfi kó jẹ́ látara àwọn sábàbí kan náà ọlọ́run ni wà ní mọ̀ ní kọ́ọ̀fà nìkan bíi ìjàngbẹ̀tàn ọlọ́lẹ̀ tó bá páyọ lọ́wọ́ bá òun fún wọn lálùjọ náà jánà tó fi wà jánà tó fi làákírọ̀ ọlọ́ fún wọn lálùjọ náà lé ayé bil amnu wal yusri wal itminan ọlọ́ fún wọn láyà balẹ̀ ayé wọn ní ìrọ̀rùn wọn níná ẹ̀rí àwọn nǹkan tí a fẹ́ ṣàlàyé gẹ́gẹ́ bá ti sọ ó jẹ́ àwọn kí èèyàn sáré wo àlùjànnà sáájẹ́ kí àlùjànnà kó rọrùn fún mi. àwọn ni ohun tí a ń pè ní kòlóògùn náà kòlóògùn náà ni àwọn nǹkan tó jẹ́ gẹ́gẹ́ bíi pẹpẹ ọ̀rọ̀ ọlọ́run ọba àdékè ọlá tó ṣe pé ẹnikẹ́ni tí ọlọ́run ọba àdékè ọlá tí ó bá fún ní àwọn nǹkan yìí ọlọ́run ọba àdékè ó ti ṣe dáadáa fún un àwọn nǹkan yìí sì máa ń jẹ́ sábàbí tí máa ń sáré mú ní kéèyàn wà àlùjànnà kọ́nà ọba àdékè kó má ṣe àjẹká wà àlùjànnà wá sí ní júmọ̀ làhìyà tí a bá wò pé káàtì ẹ̀fọ́ ní ṣókí àwọn nǹkan tá à ń sọ yìí àwádò azikir èyí tó jí alákọ̀ọ́kọ́ mẹ́ tó kó gbogbo nǹkan sínú òun náà ní azikir ìmọ̀ràn ti ọlọ́wọ́ bá wálé sí ìfàrò ẹlẹ́ẹ̀kejì mẹ́ òun ní máa tọrọ àforíjì sí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá wà sọ́bùrù ẹlẹ́ẹ̀kẹta ká máa ṣe sùúrù wà tẹ̀síbẹ́ẹ̀ṣì ẹlẹ́ẹ̀kẹrin òun ní ká máa ṣe àfọ̀mọ́fọ́lọ́wọ́ bá wà dínkù ahàmùlùkùrùbáàdì ní ọ̀sẹ̀ yìí àwọn èèyàn kan tẹ̀ òun náà ni azikir ìmá ṣèrántí ọlọ́wọ́ ọba ahábòlù kùrùbá ọ̀nà téèyàn lè gbà súnmọ́ lọ́wọ́ ọba tó ṣe pàtàkì jùlọ òun náà ni zikirullah wà á kúbarù nà ìbàdàn ojú ọ̀nà tó tóbi jù téèyàn fi ń sin lọ́wọ́ ọba òun náà ni zikirullah wà á ṣùmọ́lùwà tàbá wá wo ìrántí ọlọ́wọ́ gbogbo táǹsọ̀ ìpátápátá ìrántí ọlọ́wọ́ bá ti kó gbogbo ẹ̀ sínú wà á lọ ẹnikẹ́ni tí ọlọ́run bá bá fún ní ìmọ̀ràn tí ọlọ́run ọba fakọni wọ́n fi kọ̀ọ̀lì lọ́yìn irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ti fi ṣe kò bí a ẹni tí bá wá fún láti máa a lọ́yìn irú ẹni bẹ́ẹ̀ kò lè rúre ilé ayé àti kọ́nà ọba àlekí ọlá kó bá ṣe fún wa ní wà ní ma rasulillah muhammadu nínú sí tó kọ́ Quran bólú jábàdì nígbà tó béèrè pé káàdì ó fi kọ́ òun ní díkìrì tóun lè máa dún mímọ́ Allahumma àìní àlà díkìríkà wà ṣúkìríkà wà ṣúkìrí ìbàdàtìkà ànábì ní kò bá tó gbólóhùn sí Allahumma ìrí ọlọ́wọ́ ọba àìní àlà díkìríkà ràn mí lọ́wọ́ lórí ìmáa rántí ìrí ọlọ́wọ́ ọba wà ṣúkìríkà ràn mí lọ́wọ́ lórí ìmáa dúpẹ́ fún ẹ wà ṣúkìrí ìbàdàtìkà ràn mí lọ́wọ́ lórí ìmáa ọmọ ọba ń sọ fún wa nípa zikiru ma yálù alẹ́bí náà mọ́ ní kúrò mọ́ ha zikiru kẹfìrọ̀ ọlọ́run ẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ máa rántí ọlọ́run ọba zikiru kẹfìrọ̀ ìrántí ọlọ́run ọba tó pọ̀ wáṣà bíṣọ òhùn bẹ́kùrọ̀ tàwọn àfíìlà ẹ máa ṣàfọ̀mọ́ sí ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ wáṣà bíṣọ òhùn bẹ́kùrọ̀ tàwọn àfíìlà ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ ọlọ́run tó sọ pé fásitì ẹ máa rántí mi èmi ọlọ́ọ̀bá máa rántí yín wáṣkúrú lè wá látẹ̀ fòrò ẹ máa rántí èmi ọlọ́ọ̀ ma rọtí ẹ dúpẹ́ ẹ má ṣàlàyé rẹ̀ wà díkìrù máa fàdúhù àrí ẹ̀rí àwọn ọlá ti bẹ fún ká ọba ọlá tó pọ̀ ni ìdúhù àwọn tá a rí bẹ̀ láǹfààní ohun tó pọ̀ ni wà ipò tí ọlọ́run bá gbé ìrántí ọlọ́run sí ipò tó pọ́n tó gárí wàsàmọ̀rọ̀ tó hù kẹ̀sí ìrọ̀ àwọn èso téèyàn wá máa rí látara ìrántí ọlọ́run àwọn èso èso tó pọ̀ lù. àdọ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní masalu lẹ́bi yẹ́sùkú rọ́bà hù wà lẹ́bi là yẹ́sùkú rọ́bà masalu láyì wà lẹ́bẹ̀yì. ó ní àpèjúwe ẹni tí máa rántí ó dàbí gẹ́gẹ́ bí àlàyé àpèjúwe àlàyé sí òkú ni ẹni tí bá ọlọ́wọ́ bá ní kí ọlá háìlò irú ẹni bẹ́ẹ̀ olùṣẹ̀lẹ̀ ni ẹni tí ò bá kí rántí ọlọ́wọ́ bá ó ti kú ara ẹ ti dùtàárò ṣáájú kí ẹni bẹ́ẹ̀ tó kú kọ́nà ọ̀bà kó mẹ́sẹ̀ ṣáájú olùkọ̀ọ̀kan wa. wọ́n hu àyàtúlù kùlù ẹ̀rí ọlọ́wọ́ sọ pé ẹ̀mí ti kú ohun tó kú òun náà lè ọlọ́wọ́ sọ pé ẹ̀mí ń ṣẹ̀mí tó bá ní ọkàn ṣẹ̀mí ìtumọ̀ ẹ̀mí wípé mọ̀lí òde zikiri láà irú ọkàn yìí ó kún fún ìrántí ọlọ́wọ́n bá ọlọ́jà lẹ́bínà àmánù wàtẹ́kùmọ̀ inú kolo mẹ́hùn òde zikiri láà ọlọ́run ní ẹ̀rí àwọn onígbàgbọ́ òdodo wàtẹ́kùmọ̀ inú kolo mẹ́hùn òde zikiri láà tó sì jẹ́ pé ní ìrántí ọlọ́wọ́n bá tó bá ti rántí ọlọ́wọ́n bá báyìí ọkàn wọn máa ń balẹ̀ alábi zikiri láàyè tẹ̀tùmọ̀ inú kolo ọlọ́run ní ẹ̀ṣẹ́ fi ẹgbọ́ ibi ìrántí ọlọ́wọ́n bá ní ọ̀pọ̀ balẹ̀ ló wà ẹni tó bá fẹ́ rí ìfọ̀kànbalẹ̀ ó gbọ́dọ̀ máa rántí ọlọ́wọ́ ọba wá zikiru kàfárọ̀tù lè dòdò ẹ̀rí máa rántí ọlọ́wọ́ ọba yìí ó máa ń jẹ́ sábàbí tí ó máa ń fọ ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ṣe ọlọ́wọ́ ọba tó wá dún nímọ̀ ìrántí ọlọ́wọ́ ọba á máa jẹ́ sábàbí ìfọ ẹ̀ṣẹ̀ ìpa ẹ̀ṣẹ̀ rẹ fún wa salatu dhikr òun tọ́nà ọba ń sọ bí òun náà ni iṣẹ́ olóore ọlọ́run ní ẹ̀rí iṣẹ́ olóore tẹ́ rí òun náà ni kíkí òun ni ìrántí ọlọ́run ọba mùsùlùmí náà sẹ̀yìn àn ọlọ́run máa ń pa aburú rẹ̀ ni o anábìwá Muhammad sallallahu alayhi wa òun náà jẹ́ pé wa nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ pàápàá jùlọ nígbà tó sọ fún wa nínú àwọn pàtàkì tó ó máa ń níbi tó máa bá ti lé walladhina idha fa'alu fahishatan aw zalamu àwọn tó jẹ́ pé tí wọ́n bá ṣe fáṣíṣà tí wọ́n bá ṣe ṣìlọ aw zalamu anfusahum àbí wọ́n pa ẹ̀mí àbí wọ́n ti ẹ̀sìn kan ní ẹ̀sùn ẹlẹ́tọ̀ọ́ wọ́n gbà á ní ọ̀nà àbòsí zakaru lọ́ọ̀hà ọ̀nà oníwà rántí ọlọ́wọ́ba wàtàbíwù wàtàbáwù lòdòwò

tó máa jẹ́ sábàbí azikiru yẹ́nà ìlọ́fọ́fúlà wà ní ìyá ẹni tó bá rántí ọlọ́wọ́ bá ìgbàgbéra ìgbàgbé ọlọ́wọ́ ìgbàgbé ojúṣe tó yẹ kí èèyàn ṣe sọ́nà wọn bá ní kí ọlá ọlọ́wọ́ bá máa mú kúrò fún ẹni bẹ́ẹ̀ ọlọ́run wà láta kúrò kalẹ̀ yìí lọ́dọ̀ tó lọ́ha fa àìsáàbò máa tún sáàbò kúlẹ̀ àìsáàbò gbogbo tó máa ṣe wọ́n láǹfààní wọn ò ní rántí ṣe ó lè má rántí kírun ó lè má rántí gbàwẹ̀ ó lè má rántí yọ zàká ó lè má rántí kásíra ọ̀nà wọn bá àdékè ọlá fa àǹtáhùn máa ń kú sáhùn ọlọ́run láwọn ẹni báyìí olùbìlẹ̀ jẹ́ ẹni ìdí ni wọn ẹni tí ò bá ti rántí ọlọ́run jọ náà ẹni ìdí ni ẹni tó bá wá rántí ọlọ́run bá ń kọ́ ẹni ìrìnnirú ẹni bẹ́ẹ̀ jẹ́ kọ́mọ bá àdékè ọlá kó má ṣe ìtura ti kò ń jẹ dáadáa wá bí zikiri láàyè yẹn tẹ́sí rẹ̀ mọ̀dúnrún ẹ̀ẹ́dí gbogbo ẹni tí wọ́n bá ti àbò títí

ọlọ́run bá fi ràn lọ́wọ́ fàfàtà ìnà àbúwá àgbàsàmà bí ìmù ní hamil ọlọ́run látara pẹ́rọ sí ọlọ́wọ́ bá fàfàtà ìnà àbúwá àgbàsàmà gbogbo àwọn ilẹ̀kùn tó mọ sọ́mọ̀ àwọn ọlọ́run bá ní kó máa ṣí. bí ìmù ní hamil àwa ní kí kó máa wọn lórí ọlọ́run ọba bá ó ń sọ fún wa nípa àwọn ẹni rẹ̀ ó ní ìlànà ẹbí máa mọ́ níwá ẹni sọ ní ṣáà ọlọ́run ní àyàfi àwọn tí wọ́n bá tọ́ náà gbọ́ tó ń ṣiṣẹ́ rí wàzákàrù rọ̀ tí wọ́n fi rántí ọlọ́wọ́ bá ní kí ọlá lọ́pọ̀lọpọ̀ wà ń tásọ́rù mi bá ní wúlì mù látara ìrántí bá lọ́pọ̀lọpọ̀ yìí wọ́n ẹ̀dùn òdèdè wàzúrù lọ́hà kẹ̀síìrọ̀ ha àárín fàṣẹ ìwà lè mú gbà ẹ̀rí bí ìyọba jẹ́ tó níwà ṣùgbọ́n lára ọba lọ́pọ̀lọpọ̀ látara rántí ọlọ́run ọba àdékíọlá ọlọ́run a máa kó ìwà burúkú ìkúrò lára ẹni kọ́nà ọba kó má ṣe iná sọ̀lá tẹ̀tẹ́mi ha hàn ìfàṣẹ́ ìwà lẹ́kọ̀ọ́kà ọlọ́pàá lọ́dún láti pé máa kírun iná sọ̀lá àtà ìró tó rí yẹ tẹ́mi ha hàn ìfàṣẹ́ ìwà lẹ́kọ̀ọ́kà ó máa ń kó ìwà burúkú kù lára ẹni ìwà ṣìnà ìwà bàjẹ́ ó máa ń kó kù lára ẹni ni wàlá dìkúrú wọ́n ní àkùbà òun náà sì ní ọtí ọlọ́wọ́ bá dìkíọ́lá tó ga jùlọ ìdá àtìmọ̀nà ní àbùdí ذكر الله سبحانه وتعالى اجتنب عن الذنوب ẹni tó bá rántí ọlọ́ọ̀bá lọ́pọ̀lọpọ̀ a máa rọrùn fún ẹni ma láti máa jìnà sí gbogbo tó ń jẹ́ àbúrú ẹ̀rí wà dáṣẹ́rú yóò tó mọ̀lú láwùn máa rí ẹni tó bá máa rántí ọlọ́run ọba àdékí ọlá ọlọ́run a bẹ pẹ̀lú rẹ̀ àdọ́dúwà Muhammad sallallahu alaihi wa ó ní ọlọ́run bá sọ́nu hadithi kúrìsì ó ní ọlọ́run bá ní ana ìdá bọ́dí àbíbí bí wà á nà máa ìdá ó ní ọlọ́run ọba ń bẹ tó bá rò pé ọlọ́wọ́ bá bá dáadáa ní ọba tó lè ṣe rè èmi ọlọ́wọ́ á sì máa ṣe wà ìbọn náà bí iṣẹ́ rọ̀ tó bá wọn aburú pọ̀ náà bí ọlọ́wọ́ ò lágbára èmi ọlọ́wọ́ bò sì ní fagbára hàn. mọ̀nzàkárọ̀ ni fi náà ni ní zakárùtù fi náà fi ẹ tó bá wà nínú ọkàn rẹ̀ tó ń rò nípa èmi ọlọ́wọ́ bá èmi náà sì máa rò nípa ẹ̀. wà mọ̀nzàkárọ̀ ni fi mẹ́lẹ̀ ìn zakárùtù fi mẹ́lẹ̀ ìn kọ́yọ̀ nínú ẹ tó bá wà láàrin àwọn èèyàn tó wá ń sọ nípa èmi ọlọ́run èmi náà máa sọ nípa ẹ̀ lọ́dọ̀ àwọn ìjọ tó lóore ju ìjọba ìlú èèyàn lọ ìyẹn náà ni àwọn màláíkà ọlọ́run ọba àlekè ọlá bí èèyàn bá ti rántí ọlọ́run bá jọmọ́ ọmọ àmà rántí yàn wá sí kírun mọ́ ọ̀yọ̀ làánẹ́ yìí tó dáa jùlọ ní iṣẹ́ tí èèyàn ṣe jọmọ́ òun ni ìrántí ọlọ́run ọba adọ́dúnwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní aláwọ̀nà bí okùn bí khayri a'malikum ó ní kékeré fún yín nírò nípa yìí tó dáa jùlọ nínú iṣẹ́ yín wa azkaha 'inda malikikum èyí tó mọ́ jùlọ nínú iṣẹ́ tẹ̀ ń ṣe ní ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba àlékiọlá wà á rùpa ìhà darajat tó sì jẹ́ pé iṣẹ́ yìí ló ga jùlọ ní ipò wà kọ́lùlákò ní ìfàṣẹ dáhàbì wàlúwárọ̀tì ó sì lóore ju kẹ́ẹ̀nà owó góòbù lọ àbí kẹ́ẹ̀nà owó pépà wà kọ́lùlákò ní àjálùkò àdúwàkò ó sì lóore fún yín ju pé kẹ́ẹ̀ pàdé àwọn ọ̀tá yín fata àìnáàkọ̀hùn wàyábùrìbù àìnáàkọ̀hùn kẹwàá máa bẹ́ wọn lórí káwọn náà máa bẹ̀ yín lórí ṣé ti sọṣẹ́ náà tó lóore fún yín ju gbogbo ilé lọ kọ́ọ̀lù ya wọ́n ní bẹ́ẹ̀ ni èrè òjíṣẹ́ ọlọ́wọ́n bá ànábì zikiru mọ́ oníṣẹ́ náà ní kí ni ìrántí ní kí ọlá wà ìgbà máa rántí ọlọ́wọ́ a máa rántí ọlọ́wọ́n ọlọ́ni alẹ́dínlẹ̀ ya kúrú náà máa ha ti yáàmà ọlọ́nira ẹ̀ráwò ẹni rẹ̀ wọ́n máa rántí ọlọ́ọba lórí ìdúró wàpọ̀ rúdàn tó bá jókòó wá máa rántí ọlọ́ọ̀ wà á náà jùlọ bíhìn tó bá tún wà lórí ibùsùn wá máa rántí ọlọ́ọba wáyá tàbá kẹrù lọ́bì kọ́lìkì sàmà wá sí wọn áwù wọ́n sì máa ronú nípa dídá sọ́mọ́ àtìlẹ̀ rọ́bàdà máa kọ́ lápọ̀tà hádà bá àtìlà látara ìrònú wọn rìsọ́ọ̀tì tí wọ́n máa rí ní ká máa wò lórí akọ́ subahana mímọ́ ní fọ́nà ọba àdékè ọlá a máa rántí ọlọ́ ọba ní gbogbo ìgbà wà á iná lọ́sùn ọmọ ibo láti máa rántí fi kẹ́lẹ̀ mẹ́kàárì wà fi kẹ́lẹ̀ gbogbo ipò gbogbo àyíká bá ti bára wa láti máa rántí wà ní fi ibùdó fi ádìnà máa à ń tún fa sàrọ̀ fi pàápàá jùlọ nínú ilé ọlọ́run ká máa rántí ọlọ́run ọba àlejò ọlá ní gbogbo ìgbà a máa rántí ọlọ́run tàbá wà ní ilé wa a máa rántí ọlọ́run tàbá wà ní iṣẹ́ wa a máa rántí ọlọ́run ọba fàyídà fúnlẹ̀ àti sọ́ọ̀dà àti fàǹtẹ́ṣirò fìlà àrùbí ọlọ́run tẹ bá parí ìròyìn tán ní ọjọ́ júmọ́ ẹ tọ́ka sórí ilẹ̀ wà lè fẹ́ omi fadlilá ẹ máa wá jíjẹ nínú káàkiri wà ní kúrò lọ ẹ̀fẹ̀ bí ọ̀la ẹ̀lẹ́kùn tó fi fóònù pẹ̀lú bẹ́ẹ̀ ẹ tún máa rántí ọlọ́run ọba kẹ́ wa ní gbogbo ìgbà ká má fi ọlọ́run ọba قول لا إله إلا الله وإن كما لا إله إلا الله وتلاوة القرآن كما كان القرآن الكريم walhamdulillah káàsì máa dúpẹ́ kábà sí alhamdulillah lórí gbogbo tí ọlọ́ọ̀bà ní kí ọlá tí o bá ṣe fún wa wà á ìsàrò zikir yìí tó ti rọrùn jù lọ́jọ́ náà nínú ìrántí ọlọ́ọ̀bà ní kí ọlá subhanallahi wa bihamdihi subhanallahi alazim kama sọ anọ́bì sọ mọ́ àdìwọ̀sẹ́là ó ní kalimatan ó ní gbọ́dọ̀ méjì kan wà ọkì fàtàlì àlàmìsàn ó fúyẹ́ lórí ahọ́n hábì fàtàlì ìlà rahman ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí sàfihàn tààlì fìlìmìsàn tẹ́ bá fi sójú orí òṣìwọ̀n olúwo tó pọ̀ subhanallahi wa bihamdi subhanallahi òun náà ní ká máa wí gbólówó yìí kọ́nà ọba àdékí ọlá kó bá tẹ̀ fi wá sí kò bí ẹ dáadáa wàhálà abdullahi bọ́lú yóò bẹ̀rẹ̀ bọ́lú bó bẹ̀rẹ̀ ìkọ́nà àwọn sùhábà tó bí abdullahi bọ́lú bó bẹ̀rẹ̀ ó ní àná rọ́jú náà kọ́ ọ́nà ya Rasulullah ó ní arákùnrin kan wá bá lọ́dún sani ma'alim salam ó ní rí òjíṣẹ́ ọlọ́wọ́ bá iná ṣara ya àyè islam kọ́ ní àlàyé ó ní gbogbo àwọn òfin tọ́nà ní àṣẹ ìpọ̀ ó pọ̀ lé lórí bá àbúrí níbi ṣe in àtàṣà bá sọ nǹkan kan fún mi tó jẹ́ pé ti máa ń ṣe á sábàbí kí n lè máa ṣe gbogbo àwọn nǹkan tọ́nà ọba ní káṣíwò àlọ́bí sọ̀lọ̀sọ́lá ní láyá záàrù ìfẹ́dọ̀kan rọ́tíbà lè dìkì nílá má jẹ́ kí ahọ́n rẹ kó yẹ kó pò ìkúrò nínú ìrọ́sí ọlọ́wọ́ ọba ọlọ́ọ̀bá wa sọ wípé wá zákiri lọ́nà kẹsíra wà zákirọ́ àwọn tí wọ́n máa ń rọ́tí ọlọ́wọ́ ọba lọ́kùnrin àti lóbìnrin ní ọ̀pọ̀lọpọ̀ àájọ mọ́húnláhùn mọ̀fírọ̀tà wà ájọ̀rọ̀ nàìjíríà ọlọ́run ti pa lóṣù kalẹ̀ fún wọn mọ̀fírọ̀tà àforíjì wà ájọ̀rọ̀ nàìjíríà àti ẹ̀sọ́ tó ga jùlọ wà dáríkàrí òun náà ni àlùjànnà kọ́nà ọba àdékè ọlá kó má fi wáwọ̀ sí àlùjànnà èrè ìrántí ọlọ́wọ́ ọba jọ̀mọ́ òun náà ni àlùjànnà tó bá rántí ọlọ́wọ́ ọba tó wá owó tó rí má bàánú jẹ tó bá wá ọmọ tó ń ìṣàdúrà tó rántí ọlọ́wọ́ má jẹ ilé ló fẹ́ kọ́ ní pẹ̀lú bẹ kò wá sí ẹ lọ́wọ́ má banú jẹ́ ọlọ́wọ́ bá ní ohun tó lóore jù yẹn fún ẹni òun náà ní àlùjànnà ọlọ́wọ́ ní wà zákìrì iná lọ́wọ́ àtẹ̀síra wà zákìrà àwọn tó rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọkùnrin àtòbìnrin kí lọ́nà wá sọ fún wọn àádọ́ lọ́rùn láhùn màfírọ́tà ohun tó tóbi jù wájú ọlọ́run ọba nǹkan méjì náà ni àforíjì وأجرا عظيما أكيد تطوري أولاد الجنة كما بقيت وهو في الجنة أقول قول هذا أستغفر ولا تستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. the topic of our sermon today, we have mentioned four things that Allah subhanahu wa ta'ala considers to be the price that every believer should pay in order to enter paradise. What we have said in essence is that paradise is not for free. There is price for everything you want to have in life, good or bad. When you want to have something good in life, for every success you want to achieve, there is price that you have to pay. And even people who are not successful in life we have to pay a price. Part of the price we have to pay is laziness. Anyone that deserves failure in life will also pay a price, not to talk of someone that wants success in life. And the greatest of success is to enter paradise. Allah subhanahu wa ta'ala says, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ Whoever is saved from hell, وَأُدْخِلَ الْجَنَّةِ and is made to enter paradise, فَقَدْ فَازَ and attain success. That is success for a believer. To descend from hell and to enter paradise. That is what is seen from the Quran to the success. Anyone that attain worldly benefit, worldly wealth, and does not attain paradise is not seen in the sight of Allah to be successful. So success means we attain paradise. When we look at Surah Al-Mu'minun, when Allah said, قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ successful indeed are the believers. At the end of the of the verse, Allah said, "Alladhina yarithuna al-firdausa hum fiha khalidun." The successful ones are those that will inherit the paradise, and they are going to abide herein forever. So success means to attain paradise, and to attain paradise, we have to pay prices. I will say among the prices that we have to pay to attain paradise are four which are things to be the treasures of Allah. So when you want to have the treasures of Allah, you need to hold onto these four things. And we have mentioned that the first among them is zikrullah. To always remember Allah subhanahu wa ta'ala. If you want to enter paradise, you need to remember Allah. As Allah said, وَذَاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَذَاكِرَاتٍ Male and female that remember Allah very much أعد الله لهم مغفرة وأجرا عظيما Allah has indeed prepared for them forgiveness and great reward. And the great reward is paradise. So for us to enter paradise, we must pay the price. And the greatest of the prices is to remember Allah subhanahu wa ta'ala in the subsequent sermon we are going to mention other things. And under the remembrance of Allah, we mention that Allah has made it compulsory for everyone to remember it àtàlátẹ̀ yá yọ ànàbí na àmọ́nù kùnú lọ́ha díkìrọ̀ kẹfìrọ̀ pray believers remember Allah more often wasabbihuhu bukratan wa asila and glorify his praises in the day and in the night glorify the praises of Allah subhanahu wa ta'ala the prophet sallallahu alaihi wa sallam said the example of the one that remember Allah and the one that does not remember Allah is like that of living and the dead Anyone that remember Allah subhanahu wa ta'ala is living. Anyone that does not remember Allah is dead. Among the virtues that the Prophet sallallahu alaihi mentioned is that we are going to gain nearness to Allah. If you remember Allah, Allah is going to remember you. Fadkuruni adkurukum. Remember me, I remember you. Allah says, "What وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ And do not be among those that forget Allah fa alzahum anfusahum therefore Allah made them to forget themselves that is everything that you benefit them they will forget to do it the prophet sallallahu alaihi wasallam said Allah will not be open بأكبر أعمال بخير أعمالكم He said to the companions, should I not inform you of the greatest of your deeds? وأزكاها عند مليككم and the most pious of your deeds to Allah subhanahu wa ta'ala. Wa وَأَرْفَعُهَا فِي دَرَجَاتِكُمْ And that we have the greatest reward for you. Then the companion said, he also said, and this thing is also better for you. Live in faqri al-zahabi wal-waraq is better for you than to spend in the path of Allah gold and silver. It is also better for you than to fight in the court of Allah and die in the prison. Then the companion said, Yes, we want you to inform us, O the prophet of Allah. He said, Zikirullah. That is the remembrance of Allah. Subhanahu wa ta'ala. So when we remember Allah, we are going to have the best reward. We are going to be in the best position. And while Zikirullah is akbar, the greatest thing to Allah is to remember Allah. We pray to Allah subhanahu wa ta'ala أن يجعلنا من الذاكرين الله كثيرا والذاكرات We pray to Allah to make us among the female and male that always remember Allah. And we pray to Allah to grant us success and to make us to enter paradise. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين قوموا بصلاتكم يرحمكم الله